ọmọ ọlọ́run n ó súnmọ́ ọ bó tilẹ̀ ṣe ìpọ́njú ló mi wá. kára n ó jíṣẹ́ fún Jésù n ó sì kára bó ti wù káyé àtọ́. में Alábí kò lọ́lá bí lẹ́kàn bó dùn n kò fèsì n